orí mi àjì kí orí mi àjì gẹ̀ẹ́ gbèjà fún mi kí ìyà má jẹ mí gbé mo lórí mi àjì kí orí mi àjì gẹ̀ẹ́ gbèjà fún mi kí ìyà má jẹ mí gbé mo mọ̀ pé ni tọ́lọ́run bá ń fẹ́ ò gbọ́dọ̀ jà ìṣẹ̀dá mi gbèjà fún mi kí ìyà má jẹ mí gbé ah <laughs> orí mi àpèrè olóla àti ń sá kẹ́kẹ́ orí mi àpèrè olóla àti ń ṣèjìgbà lẹ̀kẹ̀ orí mi àpèrè olóla àti ń sá kẹ́kẹ́ orí mi àpèrè olóla àti ń ṣèjìgbà lẹ̀kẹ̀ orí là ò bá bọ́ tá ò bá forìṣà sílẹ̀ ooo <laughs> orí mi tèmi ni o ṣe ẹ̀dá mi tèmi ni o yàn ah ó ga. Oh ó ti di kó lórí dorí ẹ̀ mú orí mi ṣègbè lẹ́yìn mi ilẹ̀ ṣègbè lẹ́yìn mi Elédùmarè ṣègbè lẹ́yìn mi ẹ̀yin abiyamọ ayé abiyamọ òdì ọ̀run ìyá mi ọ̀pá kí ọ̀là kí alágogo idẹ ṣègbè lẹ́yìn mi <laughs> ah! Elédùmarè wọ́n lọ gba àwọn tó gbé ilé ayé lé lọ́wọ́ àwọn pásítọ̀ tó gbélé ayé lé lọ́wọ́ àwọn àfáà tó gbélé ayé lé lọ́wọ́ gbogbo jáwéjá gbogbo wàgbòwàgbò tó gbélé ayé lé lọ́wọ́ wàwọn ìyá mi ọ̀pá kí ọ̀là kí ají má jẹ nǹkan tó léegun àwọn abiyamọ àpòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ àwọn àbẹ̀ní ajíbọ́lá arẹwà obìnrin ọlọ́mọ arẹmọ ọlọ́jà arẹmọ ah! <laughs> àtẹ̀mí àti gbogbo olólùfẹ́ òdòdó pátápátá ìṣẹ̀dá wa kó dúró tiwa níbi tí struggle yìí dé ah. ó ti di ká máa fi kúlé ra wa káàkiri àbí ilẹ̀ amú yín gbogbo ẹ̀yìn ẹni ibi ìwọ tó ní ohun tí mo fẹ́ play ah, ilẹ̀ amú ẹ̀ àwọn ìyá mi ajíbọ́lẹ̀ dán ọ̀rọ̀ tó ń gbénu lédì tó ń kún yùmùyùmù wọ́n kàn sí ẹ wọ́n á bá ẹ àwọn àáfàá tí wọ́n ajífikálàmù dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú tí wọ́n mọ tí ń jẹ́kún fáyà kún wọn lọ́hùn wọ́n tẹ̀lé ẹ wọ́n yẹ ẹ wò gbogbo àwọn pastors tí wọ́n mọ orí òkè tuntun tí Ṣẹ́gun ti ń dé wọ́n pè ẹ wò gbogbo àwọn obìnrin tí wọ́n mọ tí ń jẹ́ abiyamọ tí wọ́n ní ọ̀dà gidi lọ́wọ́ wọ́n á kàn sí ẹ gbogbo ìṣẹ̀dá olólùfẹ́ òtítọ́ àtọ́dọ̀ òdodo nínú struggle yìí àwọn ẹlẹ́dàá wa wọ́n á ṣe in conjunction in collaboration ah wàá rò bí wọ́n ṣe mọ́fìnù family ẹ̀ ni wọ́n á kàn sí ẹ ṣùgbọ́n láwọn tèmi ní ìgboro ọdọ ohun ẹ mọ o àwa mọ ohun ẹ ọlọ́wọ̀n ọba wọ́n ti gbá research wọ́n ti mọ̀ wọ́n tó wà lábẹ́ ohun yìí ọmọ tó ń sọ̀rọ̀ yìí wọ́n ti gbọ́hùn ẹ̀ àwa lẹ́ ń fi kúlé ok mi ní wẹ́ẹ̀sì táìmù yín o máa pílì ẹ̀ fún yín ẹ máa gbọ́ àwọn ìyá ẹ̀yà àtàwọn bàbá wọn ti kọ̀ láàbò wọn ni wọn kọ kọ́kọ́ sọ̀rọ̀. bàbá a sọ̀rọ̀ pọ̀rọ̀ bàbá medicine after death ni so ní nkí a màmá onítìrí o mhm. kò tẹ ẹ̀yẹ kán mọ́ mẹ́nu bọ̀rọ̀ bàbá rárá máa tọ̀ because tí wọ́n bá fẹ́ jàjà òmìnira ní tòótọ́ in free way ní tòótọ́ o first thing tó yẹ kó wà nínú agreement wọn nínú budget wọn ni pé first enemy in this struggle ẹni bàbá àtàwọn tíìmù ẹ̀ fáwọn <laughs> fún àwọn màmá onítìrí o first enemy tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ tí a gbọ́dọ̀ kọ́kọ́ mú pé ẹni tí ò ní jẹ́ ká jẹ́ àdáná tiẹ̀ mọ́ ni. kò ní dáa fún ìyá ẹ̀ ìwọ́n tó sọ̀rọ̀ yẹn ìyá ẹ̀ kò ní dáa fún first enemy ni àwa bàbá Sunday Igboho àtàwa team first enemy tó yẹ kọ́kọ́ mú kí wọ́n fi ṣe pé ẹni tó bá ní jẹ́ ká jẹun yó a máa ń kọ tiẹ̀ mọ́ oúnjẹ ni ìyẹn àwa wa bùrọ̀tí kì í oní tìrì má jẹun yó ẹ̀yin àṣẹ tẹ́ ń tẹ̀lé tó ń gba yín àbínú sí tí wọ́n bá bẹ́rẹ̀ bàbá kí tó yè ni kó máa bú Sunday Igboho ni èmi ò ní jáṣẹ́ ó wá fẹ́ gbọ́ ìwọ fún ààrẹ tó ń sọ̀rọ̀ yẹn àwọn tó ní àká ẹ̀ wọ́n ti bá dá lóòjù ẹ̀ wọ́n ti mọ̀ ẹ̀ obìnrin kò kàn lè jókòó sẹ́yìn keyboard kò ní kàn lọ mú àwọn kan àwa gbọ́jú jáde o wàláì akọni mi i gallant day mo gbójú jáde kò sí tó máa pa agba? tí à ní bá polórí ẹ̀ níbẹ̀ ikú ò kí ń pàtà lójú wọn o ìgbà náà máa pa ẹnìkan ò kí ń pa wọn àwa mọ̀ pé olóṣèlú ló ràn yín wá mo dẹ̀ máa play àwọn olóṣèlú tí wọ́n ràn yín wá máa play voice wọn tí wọ́n ràn yà yín onítìrì wá tí wọ́n dá òkè tó ó hà i go play the voice inside this video sọ̀rọ̀. So, first enemy fún ìyá onítìrí ìní àwọn bàbá akíntóyè Sunday Igboho àti àwọn tí àwọn mídíà tí wọn àwọn tí wọn ń tẹ̀lé wọn. ẹ eh, ẹ eh, àwọn mídíà ok kò sí padà kò ní dáa fún ìyá ẹ mo tún sọ. wọ́n sọ̀rọ̀ nípa tiwọn medicine after death lásán nìyẹn. <laughs> so àwọn ni first enemy tó yẹ ká ti kọ́kọ́ mọ pé ká fẹ́ẹ́ fi kọ́ńkà wọn kò sí wàhálà anything so fún àti ẹ̀ ti lè jọ ṣe papọ̀ yẹn táwọn náà dẹ̀ ń sọ pé àwọn. ẹ fẹ́ kọ́ńkà wa àwọn ni ká mọ ogún bàjẹ́ máa fi kọ́ńkà wọn kọ́ńkà wa for waiting <laughs> wàhálà mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn èèyàn tó kàn ń sẹ̀ǹdẹ̀ tó ń jà tí wọ́n ń sẹ̀ǹdẹ̀ wo ọmọ àṣà ni ẹ tó máa fi ẹ òní kún mú ó ń ṣiyèrè ni see this one na you dey whine Elédùmarè olóríbú bàbá ìsọ́gun ìwà àti sọ́wọ́ àjẹgbé ara wa kí olóríbú wà lélẹ̀ ọmọ akọ́ǹkà àwọn àbí ọmọ akọ́ǹkà àwọn àbí ọmọ akọ́ǹkà àwọn àbí ọ̀rẹ́ kí wàhálà èmi ò ní sọ̀rọ̀ àṣẹ ló máa ń bẹ àgbà tó lómi nínú kan kì í máa yí dún òfìfo ló máa ń pariwo gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ apárẹ́ <laughs> tìrantìran lójú ayé àbó ìṣirè

additional lásán làwọn yẹn àákànfún kí àwọn yẹn díẹ̀ lásán ni. Ah. the major enemy the first enemy ìyá onítìrí òmìnira twenty twenty two <laughs> is Baba akíntóyè àti Sunday Igboho àtàwọn tíìmù wọn so tàbá kàn mẹ́nu bọ̀rọ̀. ìyá tó bí ẹ kó tó dóbò tó bí ẹ kò ní dáa fún òmìnira twenty twenty two ṣé Yorùbá nation twenty twenty two ló bẹ̀rẹ̀ ṣé twenty twenty two ló bẹ̀rẹ̀ kò sí wàhálà o kò wàhálà má jẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ kò sí wàhálà. wọ́n pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹkẹ̀rẹ̀kẹ̀ kò yẹ kó bọ́ọ̀ta àkànmẹ́sì after death ni ẹ ti mọ̀ kó máa bọ́ọ̀ta because ìṣubú ìyá ẹ̀ ni gbogbo wọn wá. ẹbí ẹ ti lulẹ̀ ẹ ìṣubú ìyá ẹ̀ ni gbogbo wọn wá ìyá ẹ̀ gẹ́gẹ́ ẹ ṣubú ẹ lulẹ̀ ni. àti a bá jẹ́ tòótọ́ ká kó fún bẹ́ẹ̀ lọ́run kí ìyá ẹ̀ ṣàṣeyọrí. ìwọ́n lọ́pọ̀ kó màálù lọ fi dó ìyá ẹ̀. àǹfààní tèmi gẹ́gẹ́ gẹ́gẹ́ bí èèyàn kan pàtó sí. àǹfààní first of first àǹfààní <laughs> ẹwà ọkùn páì àtọkùn bẹ́ẹ̀sì eléri ibú sọ̀rọ̀ wèrè. kó má jí fọ̀ kó tó bá jí fọ̀ gangan ọlọ́run má jà ṣe kó má jà tẹ́lẹ̀ bí ta ti ní ìdè ẹ̀sìn yóò fẹ́ ju ti bàbá lọ nǹkan sọ. ẹ̀sìn bàbá ò ṣe ẹ̀sìn ẹ̀sìn yín pẹ̀lú tẹ́ ṣe yìí àjù tá a gbá yán lọ ẹ̀sìn yín kí ni mo sọ ó máa ju ti a gbá yán lọ ẹni tó gbé ayán lọ́jà. Ja abẹ́ni tó gbé ọmọ ẹran ẹ̀sìn máa jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹkùnrin náà pẹ́ náà wá dúpọ̀ ọmọ Yorùbá àwọn náà wá parọ́ tọmọ Yorùbá. ó lè ní ní one million dollars ó lè. nígbà tí Tinubu ti wọlé. ó ní wọn máa níyàwó àṣìṣe fún Tinubu ni mo máa play ibi tí wọ́n ti dárúkọ pé àwọn làwọn ràn yà ń ṣe mo ò fẹ́ play tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí mo máa play you go hear am o ah ọ̀rẹ́ máa gbẹ́ni tó ń sọ̀rọ̀. ẹ ti ṣe sọ́rìn ìdán ló jẹ́ kí acute fóun ò sí mọ́ o ti parí assignment yẹn láàrin ọmọ ìyá ti lulẹ̀ ó ṣe kíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ má jẹ́ kó ṣe ìpẹ́. ọ̀ràn bàbá ò jẹ́ tuntun sẹ́mi òtún ní ọ̀ràn bàbá olódùkú ò jẹ́ tuntun sẹ́mi náà ní ti ń ka ọ̀rọ̀ tí wọ́n. ìyá tó bí ẹ lólókù èèyàn kan sọ̀rọ̀ mọ́ ìyá àti bàbá olóògùnkù ni wọ́n. àti gbogbo àti wọn òun ṣe kò sí òun àsọ̀rọ̀ létí ìlú lẹ́yìn tí òun bá sọ kò sọ̀rọ̀ nílé ẹ̀ lọ́dọ̀ tó so kọ́nà ọba kó kásánù wa níbi tọ́rọ̀ dé yìí ọlọ́run ò lè ṣàánú ẹ o. àwọn èèyàn tó ń bá wa lọ tó ń fọkàn bá wa lọ ló wọn bí jẹ́mi ṣe jẹ́ àwọn aráàta tí wọn bá wa dá sí yorùbá nation tí wọn kàn ka gbogbo àtìkù àná yẹn àwọn ló ń sọ̀rọ̀ because wọn bá wa ṣe yorùbá nation. ok sọ pé scammer kìíní kan. scammer níyẹn yóò lórí burúkú tẹ máa súnmù tẹ máa ń sọ̀rọ̀. àwọn ni wọn ó máa gbẹ kọkù ni. àwọn ló sọ pé ojú táwọn fún bàbá kíkó yẹ fẹ mọ báwọn ọmọ bá ṣe ń lọ ní kó tó bá jẹ good leader àwọn kò jẹ kán ṣe irú nǹkan tí wọn ṣe lánàá yẹn so wọn dẹ ti fi eré ọ̀nà owó ni wọ́n máa fi dá iná ọ̀hún yẹ àti pé báwọn ṣe máa dáná iná ọ̀hún oúnjẹ báwọn ṣe fẹ́ ṣe. àkọ́kọ́ nínú dídáná oúnjẹ wọn. olórí yéé ti pé máa ń súnmú ná ẹ ti ní virus àwọn wèrè ìyá yín ẹ ti ní virus ẹ dọ́nà kí lè fẹ́ ṣe ná kí ni dáúdà yín fẹ́ dà àná ń ṣe mí gan-an ṣùgbọ́n àtọ́ àka ìtọ́ ní document tọ́ ní file wọ́n ti save everything ìran dí ìran yín lórí ilẹ̀ yorùbá wọ́n á gbọ́ ohun tẹ̀ sọ. president gbọ́dọ̀ ti àwọn àrùn òun pé láìsí sunday kò ṣeé ṣe mọ́ so ká má expect anything good látọ̀nà àkọ́kọ́ ni ẹ̀ẹ́kejì ni pé ẹ ká pè pé àpẹta bá nínú wọn tó gbọ́wọ́ kọ́wọ́ ó ní àkànlọ rìpọ́tì olóṣèlú kánlọ rìpọ́tì fún ìjọba pé ká àká anything ká bá wá ká bá gbé wá yẹn o ó yẹ ká ti pèpè ẹ pé wọn gbọ́dọ̀ bá wọn wájú ìdáná àwọn oúnjẹ tí mo lè yẹ ìkọ́ gbogbo pọ́lọ́pàá ń ara ṣe àwọn èèyàn ń ṣe kínní ó ṣeé ṣe kó má sẹ́yìn àwọn pípé o ó jẹ́ sẹ́tọ̀ látọ̀dọ̀ wọn ló jẹ́ kí ni o pé àwọn adágbára pípẹ́ ẹ̀ sílẹ̀ lẹ́yìn torí tá a bá pípẹ́ tá a bá pípẹ́ lẹ́yìn ni gbogbo sẹ́tọ̀ kan kò ní bá wa lójijì ohun tó ń bá ti ń wo fíṣọ àwọn àwọn ọkùnrin wa ṣe jáde ó ń bọ́ sísè nkùnrin òṣùlà ó tọ́ freedom freedom ṣe gbà free import is by fight by eh, anything wey come from out láti bẹ̀rẹ̀ kò ń ṣe kó jẹ́ gbogbo electoral nǹkan tó tiẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣe gbogbo ṣe ṣẹlẹ̀ ṣe ó ti ó bìlò ó ti bìlò Yorùbá ju tó ṣẹlẹ̀ lánàá ẹ̀ ó ti bìlò Yorùbá ju ti bìlò Yorùbá ju ti bìlò Yorùbá ju. olórí burúkú ọwọ́ rẹ̀ ṣé bàkítọ̀ èlò ràn yín jáde ṣé Sunday Igboho ló ràn yín jáde ṣé èmi mo ràn yín jáde àtàwọn fáǹsì mi ẹni káwọn ọlọmọ lọ jáde lọ pààyàn kọ́ lọ jà. ẹ rí i pé àwọn bàbá ti di olóríkì ayé kò ṣe kò ṣe tí ò ní jẹ́ kó nírè ó ṣe ọgbọ́n kó nírè ó tún gbàdá mọ̀. torí pé onírè gọ̀ ni <laughs> onírè sùn ló mú ni ayé onírè tẹ̀ ni kò ṣe kò ṣe olórí ibú ara ẹ̀ jọ́tìyà ti ní dọ́kúmẹ́ǹtì circumambulation panclamation pimpimation mo sọ wípé má padà ṣe menstruation àbí mi sọ fún yín torí àwọn ọkùnrin bóyá wọ́n gún wọn nídìí ni ó gbọ́dọ̀ mú ṣòkòtò wọn dání tí ẹ̀jẹ̀ yọ lẹ́yìn nídìí wọn mo sọ fún yín lẹ́yìn kanklamation panclamation pimpimation panclamation calculation menstruation ló kù fún yín ẹ ṣe àbẹ́ ẹ ṣe kì í ṣe kì í jẹ́ kí ó ní èrè ṣe kí lè tó nílé tó onírè gbé kòlórádò ni no mo ń bẹ <laughs> onírè má ti fa gọ́ọ̀mù kẹ́ẹ̀ ọ̀hún ṣe ọ̀jẹ̀ kó nírè ṣe ókè kò sí wàhálà wọ́n dáná tiwa mọ́lú kọ́ eradicate wa kò sófò kò sí wàhálà eléri ibú ni ọ àwọn kéèyàn olórí burúkú máa wá àmọ́ kò sí wàhálà wàláì lákọlà wà bí àdúrà ó ṣe kíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ má jẹ kán ṣe ṣé Yorùbá nation tẹ fẹ́ ṣe nì tẹ máa fi kú wáyàn káàkiri sọ̀rọ̀ máa play ohun àtọ́ ràn yín iṣẹ́ o ẹ kọ́kọ́ tẹ kọ́kọ́ play ohun yẹn náà ẹ kọ́kọ́ play àwọn tó ràn yín iṣẹ́ ẹ máa gbọ́ o. ẹ jẹ́ kí wọ́n kún láì fún díẹ̀. nísòrò. ẹ ní ìfọ̀lójú díẹ̀ ẹ jẹ́ kó káwọ́ sórí. ok. bàbá kan bẹ̀rẹ̀ ní two years ago ẹ̀mọ yẹn wọ́n ti rí ṣé ẹ̀ ń gbọ́hùn yẹn ọ̀kan lọ́mọ pa Tinubu ló ń sọ̀rọ̀ yẹn ọ̀kan lọ́mọ àti Legacy àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yẹn jẹ́ kí n plẹ̀ sẹ́yìn díẹ̀ fún yín ọ̀rọ̀ tí nìyẹn kò yí àwọn èèyàn ni pé ṣé ní gbogbo define our road one place lọ́dẹ̀ tó wọ́n pèrò. another wèrè ta ni wèrè tó rojọ́ gbogbo define ewó tó ní define our divide our road ní ọpọlọ wọn yé ṣe bí olórí burúkú wọn náà yé sòyìnbó mọ onísọ̀dẹ̀ gbowó gbóyìnbó ìwà tó máa wọ́n tún máa yìnbọn ẹ má bínú ọ̀rọ̀ tó bá jẹ kulẹ̀ yẹn máa fẹ́rẹ̀ rìn ó yá rìfáìnà rìn divine rule first of all <laughs> èmi mo ní mi ò kàwé aláì àti báwọn wèrè ìdòwò pọ̀ sọ̀rọ̀ jàre divine and rule. ọ̀rọ̀ tí nìyẹn kò yí àwọn èèyàn ni pé sẹ́ni gbogbo divine and rule tí wọ́n ń pè sọ́dọ̀ ìwọ́n pè wọ́n mọ̀ pé kéèmù yẹn yé wa jura wa lọ. ẹ jẹ́ kí n open light wọn díẹ̀. ọ̀yá open light wa. ẹ jẹ́ kí n ṣí wọn lójú díẹ̀. ọ̀yá ṣí wa lójú ọ̀yá já wa sí. àlọ́kọ́ bẹ̀rẹ̀ ní two years ago. ọ̀yá two years ago kọ́lá bẹ̀rẹ̀ two years ago kọ́lá bẹ̀rẹ̀ may six ló ṣe show yìí so two years ago three years ago tèmi ti join wọn ni wọ́n dẹ̀ ti ń ṣe kémi tó join wọn ẹ̀ẹ́ o three years ago tèmi join wọn ni tó fẹ́ gbọ́ ohun tá lẹ ń gbọ́ yẹn ṣẹdọ́hùn yẹn mọ̀ ọ̀kan lọmọ ló ń sọ̀rọ̀ yẹn ọ̀kan lọmọ APC ṣẹpọ̀ máa ń sọ̀rọ̀ gan ó máa ń jábọ̀ gan ó yá sọ̀rọ̀ gan ọ̀hún sọ̀hún. ẹ bọ́ ṣe yọ wọ́t lákọ́kọ́ bẹ̀rẹ̀ bá ṣe ń hot ẹ bá ṣe ń hot sọ̀rọ̀. The hot gan lórí mílíà two years ah, ago. Ben. bẹ́ẹ̀ni. tó yẹ mm, last year. àwọn hot gan wọn mọ̀ pé àwa ń wò wọ́n níran adákẹ́ fún wọn a wò pé wọ́n ṣe wà yẹn wọ́n ti dàbí wọ́n dàbí òṣùṣù ọwọ́ wọ́n ṣòro kan ṣe gbọ́ ṣe ń gbọ́ àwọn kọ́kọ́ penetrate wọ́n dàbí oṣùṣù ọwọ́ àṣòro kan àwọn penetrate ó yá. Yeah find out road ìwọ bàbá ìwọ bàbá ìdá fún yín yóò ti sáré lọ sunday wọ bàbá. ta lẹ gbọ́ tó dárúkọ yẹn ta lẹ gbọ́ tún sọ wèrè. wọ́n mọ̀ pé àwa ń wò wọ́n níran adákẹ́ fún wọn àwọn pé wọ́n ṣe wà yẹn wọ́n ti dàbí wọ́n dàbí òṣù ọwọ́ wọ́n ṣòro kan nígbà àkọ́kọ́ ṣe fún wọn ni pé àkọ́kọ́ penetrate àkọ́kọ́ mm-hmm. fún wọn ní define that road ìwọ bàbá ìwọ bàbá ìdá fún yín yóò ti sáré lọ sunday wọ bàbá ẹ pín wọn sí mẹ́fà gẹ́gẹ́ ah, nígbà tí wọ́n pín wọn sí mẹ́fà ń sìn ọmọ kò sí wéèrè mọ́yá ẹ máa mú wọn lẹ́ẹ̀kan. mo bẹ gbọ́hùn yẹn ẹ gbọ́ ọkọ yẹn yóò ní tìrì ó yá ìwọ sáré lọ ọ̀tọ́ wọn bẹ̀rẹ̀ wọn dàbí òṣùṣù ọwọ́ tí ò ṣe é ká tí ò kán àwa lo defiant <laughs> defiant ọlẹ́wé àti tábà kọ́kọ́ gba yorùbá nation ó yẹ ká kọ́kọ́ kọ́ hospital àwọn wèrè tó máa pọ̀ àwọn test brain àwọn èèyàn àkọ́kọ́ ṣe defiant rule ọ̀yà yóní penetrate yóní tìrì ó yà lọ. ṣé ìwọ olórí burúkú aṣòṣì má mọ̀ awáyé má jẹ nìkan ọjọ́ wèrè tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ tó sọ̀rọ̀ yẹn ṣé o ti wá rí nísìn àbó rí àmọ́ kò sí wàhálà wàláì tàláì. àwọn èèyàn tó ń bá wa lọ tó ń fọpẹ́ rè é bá sọ̀rọ̀ pọ̀rọ̀ bàbá ẹ rí i pé àwọn bàbá ti di olóríkì ayé ni kòṣekòṣe tí ò ní jẹ́ kó ní. ó kí wa kú o. ẹ jẹ́ kó kéré dúró kéré tó báyìí màá tún mú mi wá fún yín kílẹ̀ tó ṣúlẹ̀ ni ó pọ̀ nílẹ̀ bí iyẹ̀pẹ̀. ṣé ti gbọ́ define àrùn àwọn penetrate ṣé ìwọ tó sọ̀rọ̀ yẹn ìwọ tó sọ ọ̀rọ̀ yẹn mo fẹ́ wo ọ̀nà tó o fẹ́ gbà bóyá o fẹ́ lò ní ti agbára àwọn bàbá wa ni tí àwọn alálẹ̀ tí wọn ò ní béèrè ẹ̀san lórí ẹ lórí ìrandíran ẹ mo wá fẹ́ wò ó bóyá o fẹ́ lò ní tọmọ ògbóró ni ìyá yín payanpayan ni o wàláì àwọn tó pa ma mú wá sórí kan ni dàpẹ́ fẹ́ ṣorí burúkú àbí ẹ̀ ń ṣí èrè àbí ẹ̀ ní ṣe anything ọlọ́run ọba ogun alájẹ gbọ́ kúta fi ṣèwé òtí kò lọ́rùn ẹ̀ ní ṣe anything gbogbo tó ń dùn mẹ́nu wáyà fi di ni tó ti sọ fún wọn lé ó ti sọ fún ìyàwó ẹ̀ ó ti sọ fún àwọn fámìlì ẹ̀ ó ti jẹ́ kán mọ̀ gbogbo tó ń dùn mẹ́nu máa fi di o àgùn alájẹ ń gbọ́ ajé ìyálà ìyá ẹ̀ ò ní ṣe jack shit má try anything tó bá try anything tó bá try anything ó ti gbọ́ nípa ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú wọ́n fọwọ́ gún gbogbo ilé ẹ̀ you dey craze na be you dey whine Elédùmarè you dey whine God Try me o si i dey go i dey come tí ẹ máa tẹ̀ ni máa padà fi ẹ ṣe show bẹ́ẹ̀ káwọn èèyàn àwọn èèyàn mi kọ́kọ́ gbélé láàárọ̀ yìí ná mo ń bọ̀ wá báyìí wọ gbèrè burúkú ẹ ṣeun.